tó bá ní bèrè kò sí. aleykum salaam. oníbèrè bèrè pé tí ó bá jẹ́ tó bá di ìgbà nù àwẹ̀ tí èèyàn ò lè gba àwẹ̀ kò tún lè kò lè bọ́ àwọn aláìní. kí ló ṣe tí ó fi bọ́ aláìní tẹ́lẹ̀ náà. kò lè gba àwẹ̀. Mhm. Hmm, aláàárẹ̀ wọn ò kọ́ bọ́ aláìní kọ́ mọ́ gbáwẹ̀ ńgbọ̀ bá yọ san padà. Naam kí ló wá ṣẹlẹ̀. tí wọ́n sọ pé tí ìyàwó bá lè bọ́ aláìní pé kí káwọn ṣe. àkọ́kọ́ ni pé kò ní bọ́ aláìní àárẹ̀ ò pé kọ́ bọ́ aláìní àfi tó bá pẹ́ àárẹ̀ tó ń ṣe kò lóògùn bí arúgbó tó yẹ pé ogbó ni ò jẹ́ kí ó lè gbà àwẹ̀ eléyẹn òní ọmọ bọ́ aláìní dípò àwẹ̀ ṣùgbọ́n àwọn tó ń ṣàárẹ̀ tó yẹ pé inṣàlá ó padà tún dìde ó rárá o láéláé ni munafiki ò sínú ẹni tó sọ yìí pé tó bá wọnú ná yóò tún padà jáde ń bẹ àdìsí anabi sallallahu alaihi wasallam tó lẹni tí nítorí kéré bí ọmọ anágún nínú imáni bá ń bẹ pẹ̀lú rẹ̀ kò ní ṣègbè sínú ná bíi ti munafiki kọ́ torí pé aslan amanu thumma kafaru thumma amanu thumma zdadu kufra kufaru ni wọn kufuru wọn tún wá gbóná ju táwọn kufaru lásán lọ naam aleykum salaam. béèrè kejì ẹni ẹ sọ pé tí èèyàn bá gbé ọmọ tó yẹ pé wò ó gé irun ẹ̀rí nígbà tí wọ́n lọ bí dáadáa láti làjá wọn á ní pé téèyàn bá gbé irú ẹni yẹn sí èèyàn lè fi irú aṣọ yẹn kí ni. kò sí ní tó ṣe ńgbà tí èsì gbẹ èsì gbẹ lèèyàn fi rẹ rà á mọ bí tẹ́ ẹ ti rí mọ ọmọ béèrè rẹ̀ a ò tí ì mọ ibi tẹ́ ẹ ti rí báyà padà rí njọ́ kan àmọ́ àwọn ọmọ ti kí lọ sọ dẹ̀gbìn kì í sẹ̀gbìn náà tẹ́ ẹ bá mọ̀ ẹ sọ fún wa bí lẹ ti rí mọ̀ ń bọ̀ béèrè alákọ̀ọ́ tí wọ́n kọ́ béèrè rẹ̀ nípa tẹ́lá rẹ̀ àwọn kan náà ń béèrè nìkan ó fọdún méjì nífi ń tí ó gbà so àwọn fámìlì rẹ nísìn wọn ń pé bó làwọn ò sì ṣe àwọn ọdún méjì tí ó gbà sáwọn lè pín mọ́wọ́ káwọn bá gbà yàtọ̀ sílẹ̀ yẹn àwẹ̀ ọdún tó kọjá lọ ó ti kún tọdún tó kọjá yìí ṣé kàfárò tún gorí àwọn bí káwọn tún bọ́ aláìní pẹ̀lú àwẹ̀ ojoojúmọ́ fọdún èyí tó ti lọ so àwọn kọ́ ni pé ìgbà tó lọ́wọ́ bá sọ yìí pé aláàárẹ̀ tí ó lè gba àwẹ̀ kó fi àwẹ̀ sílẹ̀ fa'iddatun min ayyamin ukhar ṣe sùúrù káyé tó o bá jẹ ọ máa san nígbà míì lẹ́yìn ìgbà tó o bá gbádùn àwọn olùmọ́ni àyà yìí tọ́ka sí pé tọ́lọ́wọ́n bá bá kọ́ wíkà láàárẹ̀ yẹn padà gbádùn yọ san àwẹ̀ yẹn padà àmọ́ tọ́lọ́wọ́n bá o bá kọ́ kó gbádùn tó pé orí àárẹ̀ náà ló kú sí àárẹ̀ náà ló ṣe sábàbí ikú rẹ̀ ọlọ́run ti ṣe àmójúkúrò fún lórí àwẹ̀ àbí òye wa torí pé kò wá chance dípò páwa pé lẹ́yìn chance tọ́lọ́run tó fún kò tún san ẹja wa bá san kò ṣẹlẹ̀ so eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ so àwa ní kágídí hárí kápẹ́ hàn àwa sáfẹ́ bá gbá ní kọ́kàn ó lè balẹ̀ èyí tẹ̀lé tẹ́ bá ṣe ọ̀pọ̀ ẹ̀fìyàn lẹ̀ àbí òye kò sí àjìrì ẹ lọ bá a ṣe kò sí umra rí ẹ tún sí umra kùn ẹgbẹ́ kànga kalẹ̀ ló kọ́ rẹ̀ ẹ̀kọ́ mọ́sálásí ló kọ́ rẹ̀ ìyẹn bó ṣe kò sí yàtọ̀ tọkàn pé àti kò sí pé èwo lọ́wọ́ látọ̀dọ̀ ànábì sọ ànábì máa ń dúpẹ́ kó tó bẹ̀rẹ̀ kútùbà so láì kò wípé láì jẹ́ wípé àì pé inna la gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àbí alhamdulilah ọ̀sà fẹ̀yìn fọlọ̀ níbẹ̀rẹ̀ nítorí pé alfadul kútùbà kò sí nínú tọ́lọ́mọ bá ní ká máa fi sin òun bó ti ṣe wá torí pé a ti sọ pé àwọn alfadul shar'iyya oríṣi ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí àwọn gbólóhùn wà tó yẹ kó wà nù bó ṣe wá náà lọ́gbọ́dọ̀ wì í àwọn gbólóhùn sì wà nù sẹ̀rí àtọ́ pé kò sẹ́ni tó bẹ̀ ọ́ pé kò wí bí wọ́n ṣe wí o bó lànà bí ṣe rajà bó lànà bí ṣe tajà àbí òye wa ẹ bó lànà bí ṣe kíyàn ike ẹkú ìjókòó bó lànà bí ṣe kékin mo yé ètò common life ńlẹ́lẹ́ àwọn kankan wá wà tó yẹ pé àárín ló ń wà ká ṣe bó ṣe wá ló dáa jù inú rẹ̀ ní gbólóhùn bá nàbí ṣe máa bẹ̀rẹ̀ kútúbà ká ṣe bó ṣe wá ló jù àmọ́ tó ṣe ọ̀sẹ́ lọ irú rẹ̀ náà ní gbólóhùn ẹ fẹ́ fẹ́ yà wò bóòlù ànábì ṣe bóòlù wọn ṣe máa sọnù ṣẹ̀ríà kẹsọ́ léde lárúbáwá lọ́dàjù so àti irú àwọn nǹkan báwọn so nítorí ẹ kò sí nínú má tu'bida bi lafzihi kò sí nínú nǹkan tí wọ́n ní dandan gbọ̀n bó ṣe wá náà la gbọ́dọ̀ fi sin lọ. eléyìí náà ń bẹ ẹnu nǹkan tó yẹ ká kọ̀wé parí ká mọ àwọn gbólóhùn tó ṣe pé bó ṣe wá la mú wa àwọn gbólóhùn tí wọ́n ọ̀bẹ̀ wá pé ká mú wa bó ṣe wá èyí tó sì jẹ́ pé ká mú wá bó ṣe wá lọ dáa jù náà. naam kọ́sá ti kà á níjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ láti gbà tá àlùfájàre ti yọ títí tó rùn ó fi di pé ọwọ̀ yàtọ̀ sí òru sátidé naam aleykum salaam. ah aburú wa mbẹ aburú wa mbẹ orí rẹ wo sẹ́wọ̀n kéèké sori tó wà lọ́rùn ẹni yorùbá gbà lérò àbí bẹ́ẹ̀ kọ́ orí yọmí hmm? so gbogbo orú àwọn ẹlẹ́yìn a'udhu billah ọ̀rọ̀ àwọn kufar ọ̀rọ̀ àwọn kèfèrí naam maaleykum salaam tó bá fẹ́ lówó wọ́n ní kó béèrè lọ́wọ́ orí rẹ orí irú èwo naam. wá jìbò ní gbogbo àtàgbọ́ wọ́n sọ pé alhamdulilayi nàbẹ́ nìkan. gbogbo gbogbo wa bá sọ kò burú bẹ́ẹ̀ nìkan bá wí kò burú ẹni tí ò wí kò sẹ́lọ̀n sọ́tàn torí pé fardun ala sabilil kifaya ọ̀ràn ẹni tó kí táwọn kan bá ti ṣe kò sẹ́sẹ̀ lórí àwọn yòókù àmọ́ kémi ọbẹ̀ ẹnu ẹni tó ṣe fún ọ dà nítorí pé inú wọ mùsùlùmí lórí mùsùlùmí nù bí tó bá sín tó dúpẹ́ fọlọ́n kásàdúà fún un. asiri nínú tan Abu Dawud rahimahullah nínú tan gbèsè ayé rẹ̀ wọ́n lọ wọkọ̀ ojú omi ìgbà tí wọ́n wọkọ̀ omi lọkọ̀ omi yẹn tí wọ́n lọ so wọ́n á gbọ́ tẹnìkan sí létí bèbè odò Abu Dawud tún fún ọlọ́kọ̀ ní dirham mẹ́wàá wípé wọ́n dùn padà sí etí bèbè odò kó lè bá a lọ sọ yarhamukallah tó sin. <laughs> so wọn á ní wọn lọ wọn ò rìn jìnnà púpọ̀ nígbà tí wọn parí eléyìí wọn ń lọ nínú òkun wọn ò rìn jìnnà púpọ̀ so ilẹ̀ ṣú wọn gbọ́ tí olùpèpè kan pèpè pé Abu Dawuda ti ra àforíjìn pẹ̀lú dirham mẹ́wàá so gbogbo àwọn nǹkan náà ni Nawawi fi sọ ó ní tẹ́ni tó sìn gan tí ò bá ṣe alhamdulillah àwọn ò tún kọ́ pé sọ alhamdulillah ká lè ṣàdúrà fún un so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ṣùgbọ́n ọbani lọ́kàn jẹ́ igbe ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sin tó sin alhamdulilayi táwa bá sọ fún pé yarhamukallah wọn yìí máa ń tẹ̀yìn ó tún sọ ma abẹ́yìn ò fura <laughs> ẹlòmíì sinmi sọ pé alhamdulilayi yarhamukallah yọkọ̀rọ̀ adákẹ́ ni kọ́ máa ń tẹ́ máa wí sọ eléyìí burú ọ ẹ kí gbogbo wa mọ̀ pẹ̀sìn wa alhamdulilayi yarhamukallah. يهديكم الله ويصلح بالكم يهديكم الله ويصلح بالكم yéé ti kété yẹn ó sìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sẹ alihamudulilayi barika barika ó bí ma ni náà tó yẹ kó bí ma náà aleykum salaam. ẹni tó sọ pé orí ló yọ ní tó ọlọ́run ló gbà rárá ọlọ́run èso rí kalimatu kufr hmm. a sì ní sọ pé hali zọ́hìrì murad amla àwọn gbólóhùn kan wà nù sẹ̀ríà tó kí tó máa sọ ó lè túmọ̀ ó sùn lè túmọ̀ bọ̀tọ̀ orí òfìgbà kan túmọ̀ sọ́lọ̀ ń rí láyé yìí kódà lọ́dọ̀ Yorùbá orí ò túmọ̀ sọ́lọ̀ ń rí kalimatu kufr qawlan wahida yẹnni kọ́rọ̀ kèfèrí ni kò sí èméjì mẹ́ náà alaikum salaam olórí lọ́yọ̀ òun ọba ti kú ti pẹ́ irọ́ lásán náà. tẹ́lẹ̀ nǹkan gbà tó o bá mọ nǹkan kan èèyàn ọmọ nǹkan kan èèyàn wá pé mọ́tà malik lèmi ń tẹ̀lé kò jáwé sóbì because ṣé o ti mọ nìyẹn mo rò pé yé wa akhdari ni wọ́n mọ̀ sá ẹ̀zíyà lọ kọ́ sá rìsálà lọ gbẹ̀yìn fún ọ sá so <laughs> ǹjẹ́ yẹn mọ́nu eléyìí yẹn o dúró déédéé sáìzì rẹ nù kò sì sí tó burú ńgbà tó ò ní mà kọjá bẹ́ẹ̀ because ìgbà tó bá sọ pé mọ́tò fi léyìn náà sí lọ kí lọ́wọ́ àwọn fi sí lọ. àbí òye wa ọ̀wé ìtọ́ ọmọ ọmọ mu lọ títí tó fi gbọ́ pé nǹkan kan nù ń tọ́ wo àyọkúrò ọ̀wọ́ àyọkú o torí pé tá a bá la fẹ́ train àwọn èèyàn lórí kí wọ́n pa gbogbo àwọn tíra yẹn tì gbogbo èèyàn sì máa wá jókòó kẹ́kọ̀ọ́ ojoojúmọ́ tí ó fi jẹ́ pé ó nímọ̀ nípa gbogbo èwo ni èwo ni ọ̀dà tó nínú táwọn olùmọ̀ yẹn sọ tí ó fi jẹ́ pé ní ìsìn báyìí ó dúró déédéé àwọn nǹkan tí ò ṣe déédéé òun ti pàtì. but mélòó lọ gbọ́ mélòó lọ jókòó gbọ́ ìgbà tó bá wá sọ pé wòye ṣe máàlìkì kí wọ́n á ní ọ́ kí ni ọ́ lẹ́sẹ̀ bìṣẹ́ yìí wọ́n máa ń lẹ́sẹ̀ bìṣẹ́ yìí lẹ́sẹ̀ bìṣẹ́ yìí ọ̀jẹ̀ nǹkan ǹjẹ́ òsì jẹ́ nǹkan kan ọ̀jẹ́ nǹkan kan náà ni oní òsè máàlìkì kí wọ́n á nìwọ̀ empty so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé eléyẹn eh, níta finalize ń pa rẹ̀ ni pé oníkálukú wa tíra tó wà tó common jù láwùjọ wa iná ìtàwọn màlìkì àbí bẹ́ẹ̀ kọ́ ni kò burúkọ kẹ́kọ̀ọ́ nínú wa kò burúkọ gbàgbọ́ yẹ́sì nínú wa títí tí ó fi tún wá àwọn àdánilẹ́kọ̀ọ́ tí wọ́n pé nǹkan báyìí o bóyá o ti gbọ́ rí pé bẹ́ẹ̀ o nǹkan òun ẹ̀rí tó mu wá kò múnádóko tó nǹkan báyìí eléyìí lọ́ọ́ yọkù so yọ àjẹ pé insha allah insha allah ìwọ ń lọ lórí kitab pa gbogbo ẹ tì wọ́n pé wọn aleykum sọ. ṣé alimọ kíyàn pé ajé ò wá ajé òkú bá jẹ. a ti sọ pé kò tọ́ torí gbólóhùn ẹbọ ni gbólóhùn ẹbọ ni ẹni ajé ọwà kí ni nǹkan náà ti ọwà ẹni yóò bùgbà jẹ ṣé wàá máa wòran ẹtù ní ajé ó di kú ọrọ̀ ajé àbí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ so ẹbọ kan ni òòṣà kan ni lọ́dọ̀ Yorùbá wọn wá lówó ni wọn ń pè bẹ́ẹ̀ láyé jọ. wọn lówó ni wọn ń pè bẹ́ẹ̀ láàjọ pé owó ẹyọ ni wọn ń pè ní ajé so ṣùgbọ́n ẹ kú ajé ajé ọwà ajé òdì ajé ní gbogbo orú àwọn kékeré fi ṣe à ń tẹ muslim àwọn èdè wa àwọn gbólóhùn kúfúrú àmọ́ yọkùọ àmọ́ yọkùọ náà aleykum salaam. lọ bí bàbá mi bẹ́ẹ̀ mọ́síkì ni lọ mú sọlá ẹ̀ wá so ẹni tó wá jẹ́ ìmọ̀ mọ́síkì yẹn àwọn ó jẹ́ ìmọ̀ fẹ́ pé mọ́síkì yẹn ló máa ń wà àwọn ní ó máa ń sábà wọn yẹn pé aṣọ pé ilé ìlú lọ ọ̀gá wa so ẹni náà ti wá gbọ́ nípa àwọn ìtọ́jú ẹni máa ń ṣe so wá torí ìyàn fẹ́ pé àkùtàgbájá wọn pé bàtẹ́ni yẹn tó ń sọlá ẹ̀ wá tó ń ṣe àwọn àfikún wa lọ wá pẹ̀lú tó wà lọ́kọ̀ wá ó ní òun rí nǹkan kò sọ pé òun rí lọ sí ó ní wípé ìyá ọmọ mi pé kó gbẹ kó gba àwẹ̀ yánú kàmí tó ń bọ̀ yìí kó lè tún ṣe ìsáàbò pọ̀ so ẹni yẹn wá ìgbà tí bàbá yẹn sọ gbẹ̀dẹ̀ ni wọ́n á ṣàlàyé wọ́n á ṣàlàyé bàbá yẹn pé ó ní bàbá onígbẹ́kẹ̀lẹ̀ wípé kí ló tán fi wọ́n fi ní kò ṣe bẹ̀ bàbá yẹn fà ló wá ní bí bàbá yẹn máa wẹ̀ ìlú wáyé pé bí a kàn fún àwọn. onídìí ẹ̀rí kò nídìí ẹ̀rí kan. kí ló ń sọ fún àwọn pé bí a kàn bàbá yẹn ṣàrán ní lóko ní tí wọ́n á fẹ́ bèrè ni pé ẹni wa ó wá sọ ni òun òun ní gbàwé ni wípé ìrìn àjò náà ló wà tẹ̀lé ogun láti ẹkún fẹ́ bá rẹ̀ tẹ́lẹ̀ ó lè yẹn tó máa ń gbà tẹ́lẹ̀ olóhùn rẹ̀ méjì sára rẹ̀ ipa púpẹ̀ kò lè ní ṣẹlẹ̀ sóhùn so bí a bí lẹ́yìn bí a bí three or four days bàbá yàrá tún ní àwọn máa ń láì tó àwọn ìbá ìgbà tó fún tọ́jọ́ ń mú tí à ń wà ó wá ní ìgbà tí ẹni wá padà wá bàbá yẹn ó wá ní lẹ́yìn tó ń ṣẹlẹ̀ rú pé dáadáa ló ṣẹlẹ̀ sóhùn bí kìnnà tó ń sáájú pẹ̀lú ṣẹlẹ̀ sóhùn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ náà ni pé ṣé tí bàbá yẹn tó bá sọ yẹn báyìí padà ń jọ mi ọkọ ni pé o gbọ́dọ̀ tẹ́tí gbọ́ ambosibosi pé ó máa ṣe kọ́mẹ́ǹtì lórí ẹ̀ nítorí pé ta ló máa ń tọ́pamọ́ àfọlọ́n ìyá ní jẹun ló fi ń jókòó ka masjid ti ń sàyìn lọ́kọ̀ọ̀kan purọ́ fún yín torí pé tó náà bá rí ṣe ni tó bá rọ́nà lọ kò ní jókòó kabẹ́ gbogbo eléyìí ọ̀nà àti fáìnbara ni torí pé ẹni tó máa ti sọ ọrú ẹ̀ fún tí má nì lọ́kàn rẹ̀ yóò tún gbowó yóò gbé fún un so wọ́n ti ń tú àwọn èèyàn jẹ bẹ́ẹ̀ kò sẹ́ ní ipò ń gba tiẹ̀ because ọba lòun ọ̀gba tiẹ̀ òkúta ọba àwọn èèyàn mọ̀ pé tọ̀ ni wọ́n ti wín ní gba ah, irú àwọn tó tún gbárí báyìí náà tún dáa so àwọn èèyàn mọ̀ pé ní ti ń ṣe náà tún dáa náà ni torí di eléyìí bá irú eléyìí ẹ kọ̀ fún ni ẹ kọ̀ fún ni so tó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ sì máa ṣe ni kò tí ẹ̀ tán lè má mú torí kẹ́ni tó bá ti ń sọ pé òun ríran kan àbó kìnnì kan òun ma kìnnì kankan fọwọ́ káàfìrì kí ló rí irọ́ lásán sokoto sọ tó ti páàkì ẹnu rẹ̀ dà sọ̀hún ó rí i pé òun náà ní sọ kò ní parí júmùlà yẹn ilé ìjẹ́bù ti ṣe jẹ́ àmọ́ àwọ̀ náà kò sínú ẹ̀kọ́ kọ́ máa sọ pé òní ṣe aburú òsì ní ṣẹlẹ̀ sí wọ òní ṣe ọmọ àánú ní ọgbẹ́ bàbá a ah, àṣeyàn abu ní báyìí ẹ̀yin ní ṣetán ni lò láàrin yìí lọ́ọ́ ilẹ̀ ìlú ara rẹ̀ ó tutù kò nídìí kí wọn náà ṣẹ̀ṣẹ̀ mọ́ wá kọ́ mọ́ wá pé ẹni tó ní kíláàsì láàṣì tọ́ba lóògùn kan tí ó lọ ṣe sí ọ̀ńkọ́ jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam. kò sí wàhálà ẹ dúró mọ̀ ń bọ̀ ẹ dúró mọ̀ ń bọ̀ ẹnì kan sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ọjọ́ bó ṣe jẹ́ tó bá sì wù ó lè fẹ́ lómi kó máa bá a lọ àbí òye wa ó lè ní wọn máa bá lọ tó bá sì wù yọ sọ pé tó bá ti parí kútúbà òun lòún ṣe sọláàtì kò sí wàhálà náà. ẹlẹ́kejì rẹ̀ ní pé ní ìgbà tẹ́ ń parí ilẹ̀ fẹ́ sọ pé ìjọba ti parí sọláàtì jù wọn pé wọ́n gbé kí afọ́nbá bẹ́ẹ̀ ká lọ wá nínú àjùlọ Ọlọ́run. ṣùgbọ́n nínú pé gbọ́dọ̀ àlọ́ wọ́n máa bẹ lábẹ́ bòjì rẹ̀. bẹ́ẹ̀ ni kò túmọ̀ sí kọ́ ọ máa sọ mọ́ṣáláṣí dílé kọ́ ọ máa jókòó kábẹ́ ìyẹn ni kíta kò sọ láti bá ti tó ọkàn rẹ̀ ọ̀sà wà masjid náà ni nísìn ká pé sọlátul maghrib aago mẹ́fà kùsẹ̀jú aago méje kùsẹ̀jú méje ìgbà tó ti di quarter to seven yìí ọkàn rẹ̀ ti wà masjid ńtọ́ dànù kọ́ ọ máa lọ masjid kó ti sàlù alálà ti lé kó ọmọ lọ masjid kó sì tahiyatul masjid kó jókòó kanu masjid títí wọ́n pèrún bọ́ ńbẹ wọ́n sì kọ́ ọmọ bọ́ ńbẹ yìí tọ́ dànù. wọ́n tó bá ti sálámà tó bá fẹ́ yan náfìlà kọ́ yan náfìlà máa lọ lé sọ eléyìí kò túmọ̀ sí pé yẹn sọ mọ́sálásí di lé yẹn wàá jókòó kábẹ̀ subhanakallahumma wa atubu